الله واعلموا أن لآل السنة والجماعة من حج فقد بدأنا ذكر بذكر بعض عظيم الحج من هذه ما قد ذكرنا هو الالتزام من آج رسول صلى الله عليه وآله وسلم في حياته ومن آج أصحابه من بعده وهو القرآن الكريم الذي أنزله الله على رسوله وبينه بالقرآن الصالحين في أحاديثه الصحيحة وأمر المسلمين بالتمسك به ومنها هو عدم وجود فتدير كلام أحمد على كلام الله ورسوله صلى الله عليه وآله وسلم عملا بقوله تعالى يا أيها الناس الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم ومنها هو الاعتبار بالشرعي وهو إقرار الله بالعبادات والدعاء والاستعانة والاستغاثة وقت الشدة والرخاء والترح والنذر والتوكل والحكم بما أنزل الله وكل ذلك من أنواع العبادة الذي هو الأساس الذي تبنى عليه الدولة الإسلامية الصحيحة ومنها هو أن أهل السنة والجماعة يحبون سنة رسوله صلى الله عليه وآله وسلم بعبادتهم وسلوكهم وحياتهم فأصبحوا الوباء بين قومهم كما أخبر عنهم رسول الله صلى الله عليه وآله وسلم بقوله إن الإسلام بدأ قريبا وسيعود قريبا كما بدأ فأصبحوا بالوباء رواه مسلم فضل ويقين الذي رواه عمر والداني أبي عمرو الداني بسند صحيح فطوبى للغلاء الذين يصبحون اذا فسد الناس وصرحه اذ هذا هو الألباني رحمه الله متواضعا وأهل سنه والجماعة هو هم لا يتعصب إلا لكلام الله وكلام رسوله المعصوم الذي لا ينطق عنه الهوى أما غيره من البشر مهما علت فيه أسبته فقد يؤتي ومنها على سنة مهر لحديث الذين قال رسول الله صلى الله عليه وسلم فيهم لا يزال طائفة من أمتي ظاهرين على الحق لا يدور من قتلهم حتى يأتي أمر الله رواه مسلم أبا يكون الله تعالى أبا يكون قصدي إن يكون الله تعالى أبا يكون قصدي mo jẹ́ ìlú ìgbẹ́ ìgbàgbé lọ́dún tó ń lò àyàjá ọlọ́pù wà nínú aláìní lọ́kọ́lá ń lè gbàgbá báyé ẹrú rẹ̀ ní kìí ọmọ rẹ̀ tí àti ọlọ́pù máa bá àti àwọn ará rí rẹ̀ wọ́n mọ́ pẹ̀lú àwọn ará rẹ̀ fún balẹ̀ rẹ̀. Ìṣẹ́yìn lẹ́gbàá wọ́n lórí àwọn ọmọ yìí, ó kárí gbogbo mùsùlùmí àtọ́lá yìí bá a ti wà lálẹ́ lẹ́yìn ilé. Ẹ̀yin tó bá lórí inú ẹ̀jẹ̀ kí abẹ́rù ọ̀rọ̀ ọ̀rọ̀ ní àkótẹ̀wé. Kí a lọ mọ̀ wípé àwọn aláàrùn tó náà wọ̀lùjẹ̀ máa fi àwọn ìsáàlàyé wọn láti fi owó wà ìjímọ̀ ẹlẹ́ẹ̀kẹta nìta ní ṣàlàyé àwọn ọgbọ́ súnà àwọn alùsúnà débi pé àwọn èèyàn gbogbo ẹnu àfẹ́ ìwọ̀n ní àwùjọ àwọn onísúnà náà sọ báyìí àwọn alùsúnà náà ti ṣe lóyò òun bá ti mọ̀ tẹ́lẹ̀ wọ́n tún ní òun bẹ́ẹ̀ náà pàápàá jùlọ lórí àwọn ọ̀gbọ̀n tá ń pè ní social media yẹn ni àwọn ẹ̀rọ ọ̀gbà lórí àyíká ayé ìlú jára tó fi jẹ́ pé ẹni tí ń bẹ nínú kọ́lọ́fì yàrá rẹ̀ yóò máa bá gbogbo àwọn èèyàn tó ń bẹ látàrí ayé sọ̀rọ̀ lóògùn ọba àgbà tí wọ́n bá ti ṣe kí èèyàn náà bá ti bọ́ sójú láàrẹ̀. nígbà míì gan mo ò bọ́ sójú láàrẹ̀ yóò máa pè wọ́n dé ẹ̀wá gbọ́n náà bí mo sọ sí eléyìí sí lè nígbà míì àwọn aṣọ pupa kéèyàn gbọ́ kí ló fẹ́ ń jẹun tó yàtọ̀ fún sọ náà ìlú rẹ̀ kọ̀ torí ọ̀nà tí a bá gbà polówó rẹ̀ ìdí ni tó jẹ́ pé àbẹ̀rẹ̀ sí ṣàlàyé tí ó pé kí wọ́n pè súnmọ́ àwọn ọ̀gbìn lọ ní súnmọ́ kí kálukú wá bá wà nínú àmàdájú èyí tí kò sí iye méjì bẹ́ẹ̀ kò ní wáyé tí é pé èyí tí kò ní sí ń pè ní ọdún ọkọ̀ tàbí orí àti dúdú àti pupa lẹ́sùlẹ́sù kan gbogbo ìlú mọ́lẹ́ gbogbo ẹgbẹ́ òṣìṣẹ́ bá wọn ṣọ́pẹ́ tọ́lọ̀ lọ́wọ́ àdéhùn aláàrí ọ̀sán náà ṣe sọ wípé òun ti wá gbé nínú àlùbà ìtọ́ òun náà ni ìmọ́lẹ̀ gbòòrò tó ṣe wípé lẹ́yìn tó sáfà náà àrà ọ̀sán àti òru rẹ̀ wọ́n dọ́gba tọ́pọ̀ àtòlú bá dọ́gba ẹgbẹ́ òṣèlú òun ìwé ẹ̀kọ́ máa láyẹ̀ òní ọ̀rá ní àbí ìlàhárí ẹnìkan ò ní gbórí tàbí ṣẹ́yìn kúrò lójú ọ̀nà tààrà yìí tó mọ́lẹ́gbò tí kò sí dúdú tàbí parí súrẹ́sú lójú ọ̀nà tààrà yìí tí kò sí gbogbo tàbí níwọ́wọ́ ọ̀kọ̀ kankan lórí ẹ̀kọ́ tó yẹ kó máa yí àyàfi tí ó bàbá ọ̀rọ̀ bàbá. lábújá wọ́n lè fún àtìsọ̀rọ̀ yẹn ọwọ́ wọn tí wọ́n ń sọ ìlú òní ṣe rí àtúnjẹ ẹ̀dá yẹ̀wò kí ló bá ti sọ sẹ́yìn orí bí àwọn àwọn tó ṣe wípé àwọn wọ̀nyí kò sí tí wọ́n mú ní ojúmọ̀nà tí wọ́n ń tọ̀ ní pé ọ̀nà ọmọ ṣe nǹkan bí kì í ṣe ojú ọ̀nà nípa ṣe àmẹ́sọ̀lọ́wọ́ àwọn ọ̀nà ṣe àti àwọn sọ̀hábà àwọn oníṣọ̀hábà àwọn tí wọ́n gba ìsìláàmù lọ́wọ́ àná ní wọ́n ní òkú náà ní bá nàbí ìfọwọ́lẹ́ ọ̀kọ̀ọ̀kọ́ wọ́n mú gbà àṣìlú kan àwọn ọ̀nà wọ̀nyí láàyè nínú Qur'an àti nínú kéjì nínú àdíjà lẹ́bí tó lálàáfíà ibẹ̀ ni àwọn àrùsùn náà ni wọ́n máa ń ṣe é sí náà yí pé

wọ́n bèèrè ẹni tó sọ yìí tó bá ti mẹni tó sọ yóò wà náà wọlé ẹnu ọba ló ti gbọ́ wọ́n tún mú ẹni yẹn ẹnu ọba ló ti gbọ́ wọ́n wò títí títí tó bá lè fún bẹ́ẹ̀ lọ́dọ̀ àlọ́bì lẹ́nu pé tó tò lẹ́fẹ̀ẹ́fẹ́ lẹ́yìn tí wọ́n ń gbà láti ẹnu ara wọn títí tó fi lórí àwọn ẹnu ọmọ ṣẹlẹ̀ ọlọ́run àyọ̀tán tí kò wá á jà ìtumọ̀ jíjà yẹn wípé

Ìjọba ló ní ìmọ̀ ọ̀pọ̀ fẹ́ kí ló dé tọ́lọ̀ kò bá lọ ní ní ìdìde báyìí. Ó sì mọ̀ pé ìdáàbò ní ní ìdìde ní ìdìde wàhálà ní ìdá rẹ̀ báyìí. Ló sọ pé orí àdúgbò Muhammad sọ̀rọ̀ wá ayọ̀ láti fi ọ̀rọ̀ dàrú mẹ́. Bó ti ṣe nínú bó ti lè kó máa. Sọ́mọ́ ni wọ́n tó bẹ́yẹn tí ò já tí wọ́n ti rí àwọn ẹni kọ̀ọ̀kan yìí jẹ́ àwọn ẹni tó ti gíní

in tó bá wà ká mú lọ́dọ̀ òní tó lè má lọ́dọ̀ tí wọ́n wò ó bá ó lọ́dọ̀ òní ṣùgbọ́n ọ̀rọ̀ kan tí kò sí ẹnikẹ́ni tó wípé òun ló bá mú olùrọ̀ bá sọ ihe ṣùgbọ́n àwọn tí wọ́n wọ́kà fún ìlànà yìí ó láwọn ọ̀rọ̀ ní ìjẹ́ wọn lọ ẹ̀rìn àpáàkì ẹ̀wẹ̀ ilé ìtúnjọ́ láti ẹ̀mí nínú ọjọ́ àti ilé sọ lọ́rọ̀ yìí wọ́n ló ti bàbí ẹ̀rí pé ẹ̀yìn kan ní láì ń fa ọ̀rọ̀ rẹ̀ dà tí tó sọ yìí náà dà ṣùgbọ́n yóò àgbà pé kò máa mú irú àwọn ẹ̀yìn là àwọn tí ó ní làákàyè ṣùgbọ́n wọ́n rò láwọn àwọn ẹni tó ní pé gbogbo ọ̀rọ̀ tọ́lọ̀ bá sọ láti fi sọ

èyí tó ṣe pé àwọn nǹkan kan bẹ tí ò tẹ ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ láwùjọ kan ń tẹ̀wé kò ní bálà sí èrò láwùjọ ti ẹ̀mí àpẹẹrẹ ọ̀kan tí màá mú wá ẹgbẹ́ mi nígbà tí mo wà primary fi kàbáwò tẹlifíṣàn fíìmù tí a bá ti rí àwọn òyìnbó ọkùnrin kan tó fẹ́nu kó obìnrin lẹ́nu rẹ̀ ápà tẹlifíṣàn yẹn èdè mú sọ jẹ́ pé wọ́n ní obìnrin kankan nílé wa á lè wọ́n tẹ̀lé Tàbí lọ́dọ̀ òyìnbó àmì ìfẹ́. Kí irú ọmọbìnrin wá pẹ́ kálùmọ̀ ti jọ̀dá ẹni wá ní òyìnbó kan ló ti ìdíje òun rárá torí tó wá ń gbẹ́nu bẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ wọ́gbọ̀ ẹnu ní bẹ́ẹ̀ lóyún ní bẹ̀rẹ̀ nígbà

ní òbí ẹ̀rọ ló bẹ̀rù pé ìyẹn ni wáyé nínú ìṣe onítorí lọ́dọ̀ àwọn ìlú ní wọ̀rọ̀ ọkọ̀ láyé wọ́n wá ti jẹ padà lọ lóko pé ẹgbọ́n àṣà adéwálá mọ̀ ń wò jẹ́ kí làmẹ́bí sọ mẹ́ kí wọ́n á sọ ìsìnyẹn padà fún un ìbá jẹ́ pé kì í ṣe súnmọ́ máa ń tẹ̀lé torí náà a rí sọ́nà òun ni àwọn tó ṣe wípé wọ́n ti rí fi làákàyè lásán àbí ọpọlọ ṣé òsùn wọn báwo la ṣe lè mọ̀ bóyá yí o lóòótọ́ ló lálàáfíà àbí kò lálàáfíà àbí àbẹ̀wò Muhammad sọ̀rọ̀ máa yọra ìrọ̀lá ló sọ. ìyẹn ló bá tó yẹ pé tí àwọn aláṣọ ìfẹ́ ọ̀rọ̀ yí àtẹ́bí òsọ àwọn ọ̀rọ̀ farasọ̀ ìfẹ́ ẹnu sọ ni fún àpẹẹrẹ nígbà àtẹ́bí wa tí wọ́n sọ wípé àtẹ́bí sọ wípé أول ما khalaqa Allahu nura nabiyyika أول ما khalaqa Allahu nura nabiyyika yá jábìr ti àkọ́kọ́ tó olúwa rẹ̀ dá pàdánù ìjọba omi ìmọ́lẹ̀ òjíṣẹ́ rẹ̀ pé ìmọ́lẹ̀ àbúrò ìlọ́dọ̀ kọjá lẹ́yìn ìsọ̀kún yára bí ọ̀rọ̀ yẹn ti ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ni àwọn wà ní pé hmm, a kàn sọ pé kò bá mú torí wípé kí ni torí báwa ò rúgbà tó yẹn rárá ó ti ní ẹ̀kọ́ tẹ́yìn ó fi mọ̀ tó mú ṣàlàyé lẹ́ẹ̀kan yẹn ààfin lè bú àwọn bàbá wa tí wọ́n ti jẹ́ àáfà ṣáájú tí wọ́n tẹ̀ tó bí àwọn bàbá tó bí àwa bèèrè pé wọ́n bí wa nílẹ̀ Yorùbá ni o àwọn tó ti jẹ́ àáfà nílẹ̀ Yorùbá ṣáájú jẹ́ tó rí bàbá èmi àti bàbá àáfà nìkan pẹ̀lú ọ̀rọ̀ bàbá mi nílẹ̀ Yorùbá tó bá sọ pé àwọn àdìgbò ní àwọn orílẹ̀-èdè àpá náà ìdíwọ́ ní jìnnà ló gbé ní wọn mọ̀ tí wọn ní kà ìgbé tí wọn rí gan lókè súnmọ́ nílẹ̀ gbogbo tẹ̀sí tí wọ́n ní ká òfin tẹ̀sí ló sísọ àmọ́ lọ ṣáájú kí tàbíọ́lọ́dẹ́ tí a lè ní òfin ní láti ṣe gbogbo olóṣèlú wa mú tẹ̀sí lè jà láyé ní ìwà tí wọ́n ń gbé ní ìsìn bẹ́ẹ̀ bá ṣe tàbí ó ṣeé ṣe kí mo ti kàtẹ̀ sí ìjà lálẹ́ ìrìn ní ìsìn yóò lè ní kò lè dín ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí mo ti ẹ̀rí sí o sáàsì ní nígbà náà gbogbo èèyàn tó bá lọlé tẹ́ tó bá ní ẹni yóò parí tẹ̀ sí ìlú ìjà lálẹ́ ìrìn lókè mi ìtumọ̀ ọ̀rọ̀ ní gọ́dún pé ká mọ̀ sí ẹ̀hùn ká mọ̀ tàkọ́ mi ṣùgbọ́n bàbá ẹgbẹ́ àwọn nǹkan mí àwọn tó ṣàlàyé in tó nínú ìjà láyé ní ìmọ́sọ́ kí àwọn tá a sọ ní bọ́lọ́ gidi nínú tẹ̀síìrì jàlá lẹ́yìn ti sọ ní ìfọ́síwẹ́wẹ́ nínú àwọn tẹ̀síìrì ní kí ni ma wá máa dára mi láàmú lórí àbímọ̀ kankan tó wà bọ́ọ̀rọ̀ kí ni nílọ́ka èyí ni wọn lórí wípé wọn ò ṣàlàyé súnà àti àdínkù nígbà náà tó tẹ̀ sọ̀rọ̀ súnà náà tẹ́kọ̀ọ́ yìí sọ níbẹ̀rẹ̀ kúndùbà ní ìjìnlẹ̀ ẹ̀kẹta pé abalẹ́nu àwọn àgbàlagbà àpá àwọn tó jágbàlagbà mùsùlùmí ilẹ̀ yorùbá tẹ́ máa ń ṣàdúrà pé ọlọ́pàá máa bẹ̀rù rẹ̀ rẹ̀ dídí àti ipá ní ilẹ̀ gbé súnà àdánìgbà pẹ̀lú ọmọ súnà ìkó wa ṣùgbọ́n níbo láti kọ́ ẹ̀kọ́ súnà yẹn gangan nínú àdínkù yẹn yóò nítorí tí àwọn òwe ìwé òjọ́dọ̀ wọn tẹ́yẹ̀ bá lọ lé ilé ó lẹ́rí ara ilé ìlókè àkùbọ̀rí ìlókè àkùbọ̀rí ìlókè òjíà ẹ lè ṣe gbà àtọ̀ ní àkídà àwọn àṣàárù ibẹ̀ ni ó ti sọ fún wa pé ìròyìn ọlọ́run ogún péré aléwà jùlọ ní wọ́n lẹ̀ ọlẹ́kì àmọ̀bálá lára náà wọ́n ní bàkà òṣìṣẹ́ òṣèlú ilẹ̀ wọn wà ó ní islamic study tí mo ṣe ń pọ̀ wọn ogún ni ìròyìn olúwa ẹ̀ twenty attributes of Allah ló ti pọ̀ wá ṣùgbọ́n mo kọ́ ọmọ ní islamic study ní ti gbé ìjùlẹ̀ o ṣùgbọ́n nígbà yẹn ní torí pé àwọn tó ń kọ́ islamic study àwọn professor wọn ń gbà yẹn ibi tí mo wọn mọ nìyẹn ìgbọ́gbà tí mọ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ tí wọ́n ṣe wọ́n pààyọ mo sì rẹ́ dáadáa ń fọ́ mọ́ lọ́wọ́ tí ẹ̀sẹ̀ wà ní twenty attributes of Allah àtàwọn yàtọ̀ nígbà tí wọ́n kà mọ́ síláṣí tẹ́lẹ̀ mọ́ síláṣí bàbá bàbá mọ̀ tán bẹ́ẹ̀ lọ ní aríwá àjú gbogbo mọ́ síláṣí ọ̀pọ̀ kàtà mọ́ síláṣí mọ́ ọ̀pá ní aríwá àjú olówó àmẹ́ wọ́n ní ìdáhùn àlẹ́lẹ́lẹ́ náà wọ́n ní bá sáà kà sí tó bá tó wá kó wàlẹ̀ àádájú àti ìlú ẹ̀rọ gbà mẹ́gbọ́lọ́ wàlẹ̀ ní àkàtì tí wà. ìjà àgbà ọmọ ní ìsìn ṣùgbọ́n gbà tágbọ́n tí kílà náà ni máa ń kà lẹ́yìn ìrún a ṣe ń rí nínú àwọn tíra súnmọ́ àbí àwọn àtọ́wà rẹ̀. ibi tí ṣòro tí wọ́n á dé ni bá ń ti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti ilé ẹgbẹ́ òbí wọn tí wọ́n rí àwọn àwọn ilé ìlú gbọ́mọ̀ ìyàtọ̀ sí táwọn bàbá sọ fáwọn ilé tí owó àwọn olùgbé àwọn ilẹ̀ ń takọ̀ àwọn bàbá yẹn ni bẹ́ẹ̀ sì ni àwọn tó ń sọ̀rọ̀ yóò jẹ́ ẹ̀mọ́ àwọn bàbá yẹn rí gbèǹde tí wọ́n fẹ́ takò wọn èmi ní èmi ni kí ó mọ̀ tó lọ rí ibi bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ó mẹ́ jọ́dún mo kọ́dé lọ rí èèmọ̀ ni ó jẹ́ lójú mi tó ní mo lọ síbi ọjà ní ìrọ́bìnrin gangan tó borí ó ti pẹ́ ọ̀nà ìfínú 86

mọ̀rọ̀kọ́dé torí rẹ̀ jẹ́ èmi tí mi ò mọ bàbá kankan pé ó bàbá kan wà lọrin bàbá kan wà ní mo ń sọ̀rọ̀ tèmi lónìí bàbá yẹn mo ń tẹ́ mo ń fúra bàbá kankan sọ̀rọ̀ yìí bó ṣe rí ta súnmọ̀ ní àwọn onísúnà kan wò pé kí lọ́lọ́run sọ owó mọ̀ ṣàlàyé kí lànà bí sọ owó mọ̀ sọ ó dàbí tí mo sọ mọ́ṣáláṣí bí mo ti máa kírun láàárọ̀ yìí ní ìjẹ ẹ̀rin àárọ̀ jẹ ìgbàta kí o tán ìyá kan wá ń kùn lẹ́yìn tó sì ń kùn síta bá ń lọ tó pé báwo lè ló ṣe máa wá ní mọ́ṣáláṣí fún òní máa ṣàdúrà fún yàn torí pé tó bá sábà yẹn ní pé tó ń pín bí bá ní pé tí wọ́n ti kí wọn tán láti bá ọ̀rọ̀ ní ṣubú ìlà lọ ìyá lágbára ẹ̀ẹ́ta o ẹ̀ẹ́dínlẹ̀ owó yàn ní bẹ̀jẹ̀ yín lọ́wọ́ ẹ̀hẹ́n bàbá múkaílà ẹ̀yìn jáde lọ báyà wà pọ̀ ní àwà ẹni ògùn òní pẹ̀jẹ̀ nígbẹ̀ òun ló wá bàbá kìíní kan iṣẹ́ ìmọ́lẹ̀ jẹ́ òṣèǹgbò tí bínú sí ní òṣèǹgbò àwọn nǹkan báyìí ìyá kìíní kan ajé òkú bá jẹ́ ajé òkú ní sọ eléyìí ìgbà tó alùpùpù nígbà tẹ̀légbà àtẹ̀légbà tẹ̀légbà àtàtó ní jẹ́ òkú mọ́jẹ́ tẹ̀légbà lórí lọ́lẹ́nu ajéhùn ní ọmọ ṣọ́lájú ajéhùn gbígbà ní ìjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni ọgbà ìyẹn wọ́n ń ṣe ìyá yẹn lẹ́nu wọ́n ń nàbàyí láàárọ̀ ìpé kìí ṣe ojúṣe ìmọ̀mù ní kó ṣàdúrà fún ìgbà bá ti kí òun tán tó bá ti sálámù ojúṣe rẹ̀ parí ìwọ ló mọ tó ń ṣe ìwọ ló mọ tó ń wá tó ń sọ bọ́lọ̀ wá fún àpẹẹrẹ mú ní àná òde yìí gbọ́pùlẹ̀ jẹ́ pé kìí ṣe nǹkan tó wù mí kí mọ́ ọ̀pọ̀ lára mi ṣẹ̀ sáàkò ṣùgbọ́n ní àná ìmàmú ilé wa mú wà ní àkùngbà àwọn oníkàǹfẹ́ nǹkan tó wọ́n lọ́pọ̀ rẹ̀ wọ́n fẹ́ padà síkà rẹ̀ kọ́bọ̀ àbí tọ́rọ́ tó yẹ òsílọ̀ ìyẹn pé mi ní wá náírà mo sì fẹ́ débi kí wá kí mọ́ sí mọ́ṣáláṣí ọlọ́run pé àbá àwọn ọmọ yóò yàn yóò yànjú mi ní sàmì kankan bóò ni màá ṣe ní 200 náírà

tó bá ń sọ́mà yé ìsàfẹ́ ká gbọ́yé ni wípé wọ́n sọ láàárọ̀ yẹn pé káwọn màmá yẹn mọ́ bínú ẹni ní kẹ́ẹ̀fẹ́ lọ́nfẹ́ ìbá ń fẹ́ àti wípé àkọlọ́pùpẹ́ ń lọ láti ìgbàfẹ́ láti ogún ọdún ọgbọ̀n ọdún in tó yẹ kí lọ́kọ̀ yíwò ọkọ̀ yíwò tó ẹgbẹ́ ẹ̀mọ́ yẹn ẹ̀rí ẹ̀rí káàkọ́ ọ̀tàdúrà nítorí àmọ́ mi ti kọ́ wa ní àkárù ìyọ̀wíyà àwọn ìrántí ọlọ́pàá máa ń ṣe lójoojúmọ́ ní àárọ̀ àti ọ̀rẹ́ ọgbọ̀n ìtẹ́jú ẹ̀ sí àtọ́ lórí ìjọ́kọ̀ kan gbogbo bẹ̀rù tó fà bẹ́ẹ̀ sọ ní ẹ̀yẹ tó jùlọ lọ ti wà ń bẹ̀ tánàbí ti ti sọ ẹ̀sán tẹ́ẹ̀rí ń bẹ̀ ti ń bẹ̀ ń bẹ̀ ṣe èyí yóò àárín sí oníkìní kan wọ́n ti fi ilé ilé kọ́ ẹ̀ ní retí ẹ̀ mú ṣàlàyé fún wọn pé gbogbo ọ̀nà tí ẹni pé wà kọ́kọ́ ẹni ṣe mo ṣáà ń dọ́gbọ́n láti ìṣà tó ní kí ní wò gbọ́ rí tí wọ́n sì ti gbọ́ irú rẹ̀ lẹ́nu ìgbà àpá táàpá àdúgbò ọmọ ẹgbẹ́ tó kírun tó tí ó tàbí àwọn ìdàbẹ́ tó tajà bí ògbówó ìbẹ́rẹ̀ ọ̀rọ̀ yẹn tọ́mọ̀ ló sọ ọmọ láàrin pé tó bá kírun tó tó tàbí àwọn ìdàbẹ́ tó tajà ògbówó àbánà bì ló sọ bẹ́ẹ̀ abẹ́ ìgbìrì ní táwọn ìgbìrì tó tàbí àwọn ìdàbẹ́ òní ìdíje kúmàrù yóò dá fún ọgbọ́n tí ràn mí lọ́wọ́ ẹ̀rọ lọ́wọ́ ọ̀rọ̀ lọ́wọ́ usman app olówó ní ọdún òbí tó ṣe ó ti gbọ́ orí mi láti bá fẹ́ tó bá kí òun tán yóò kàn sọ̀rọ̀ yóò tó bá ní wọ́n àti tàbáwà yóò rẹ̀ sí tàbí ní ó kàn sọ nínú rẹ̀ àbí àwa àwọn èébì làákàyè nìkan ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n wọ́n máa ṣẹ̀ṣẹ̀ pẹ̀lú kí lọ́lọ́ wíkílà náà lè ó dà sí ò bàbá wọ́n mọ̀ pé àwọn jẹ́ ẹni tó ní àbùjẹ́ tó ní ọmọ ènìyàn làwọn tó bá padà yá yóò yá lọ pé àwọn ẹni òbí bí nǹkan bá sì bá mú ní èrò tí wọ́n tọ́lọ̀ bá ní ọ̀gá wọ́n rò pé làwọn ní òbí pé ní òkú bá mú àpẹẹrẹ ọ̀kan tí màá fún wa tó fi ti bí mo dé sọ̀rọ̀ yìí tí ẹ bá ń lọ sí adó láti kàrẹ́ tí ẹ bá ti kọjọ́ gbàgbì èyí máa dé ìrìn àmì ìyànà yóò dé balẹ̀ ìyànà ọ̀nà tó mọ sọ́nà ìpè yẹn oríta yẹn ẹ̀ lè kékeré mọ́ bá àwọn èrò àwọn ẹgbọ́n bẹ̀ lójoojúmọ́ ẹ̀kọ́ àkàrà ẹlùmí ò mú òdìdí adìẹ yóò lágbáyà rẹ̀ yóò gbé kó sí orí tẹ́bí máa ń kọ́ ìjọdẹ́ máa ń lọ bẹ̀ láàárọ̀ yóò jẹun tó jọba bí àgbọn yóò àgbọn tẹ́yìn ó gbé mẹ́rin tí ó lọ pọ̀ jẹ́

àtàwọn ẹbọra ló ti gbà ẹbọ ìyẹ̀kọ́ ọjọ́ ọmọ ẹ̀yẹ ló ti nǹkan mi má sọ mi ìbéèrè lọ́wọ́ ṣùgbọ́n olùwé yóò bá kan ní ìwé àtàgbádùn kan ní kò ní ìrántí orí pẹ̀lú tó ń ṣe ládẹ́kọ̀ọ́ máa lọ́wọ́ pẹ̀lú pàdé orí táwọn ọkọ̀ ìlú àgbọ̀rẹ́ ní ìbẹ́ nínú ojúbà

sí òṣà kankan tó mú tó mú un ẹbí yóò ẹ ìsáàbù sí máa kù orúkọ òjò tó lọ àárín tó wà ní jẹma sílẹ̀ pé ló fi jìdí mọ̀ sí mọ̀mọ́ àyè mo tẹ̀ fẹ́ sọ mọ́ ní orí ìdílé rẹ̀ ṣùgbọ́n tí mo ṣàlàyé mo lẹ́ àwọn làwọn tó ṣe pé kì ṣe pé kẹ́kẹ́ mi lé ronú kí wọ́n kẹ́ hàn kí wọ́n gbọ́ pàdé bí sọ̀rọ̀ kan tí òun àti dùn náà wọn kẹ́kẹ́ wà náà ti dàrú sáà tó sọ wọ́ọ̀rù pàrọwà nítorí ìdìbò ọ̀hún nítorí ìwòye ẹgbẹ́ àwùjọ tó dàgbà sí àti ìmọ̀ rẹ tó kúrú àti òye rẹ tí òjò ìwọ̀n Yorùbá ló yóò mú sọ. Nípa àti Yorùbá náà bí ìṣó àbí òsọ ni ẹ̀kọ́ bá a ṣe máa dá a mọ̀. Ìfún yà bẹ̀rẹ̀ ẹ̀rọ kan ní ìsìn. Ìlú kan lẹ tí ẹ bá ń di Òṣogbo tó bá ń lọ sí ọjọ́ òmu. Ó kàn ìlú lọ́wọ́ Dubai, ó tún ìlú nǹkan wọ́n pè ní Tẹ́kọ́ náà. Tí ẹ ti ń bọ̀ láti bẹ̀, gbogbo díẹ̀,

gẹ́nì kan wá sọ̀rọ̀ kan kó wá ní bàbá yẹn sọ fọ́mọ wá lọ sí èdè ọ̀yọ́ wọ́n ń délé sáàbù tó rọ̀ bàbá yìí bá kò sí bàbá kankan ní ibi ọgọ́rùn ọdún lẹ́yìn tí ó sọ orí èdè tó sọ àdùnkọ àwọn ẹ̀kọ́ yẹn la fi máa ń mọ bóyá àlẹ́bì ló sọ̀rọ̀ fún irú sọ̀rọ̀ yẹn irú fún bùnú wá tọ̀ kánífẹ́ ìlú ara ẹnu ara ìgbàgbọ́ ni kápẹ́ wọn ìgbà ìgbà àbá ní kẹ́lìmọ̀ wọn mọ̀ ní kò sí nínú àwọn ẹ̀yìnrán tí wọ́n máa lò ní áfíríkà ìyá bámàdì ni wọ́n lò abẹ́rẹ́ wá nínú kùránì wọ́n bọ́lẹ̀ wọ́n الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أبدا يكون رمضان ẹ̀yìn ìkẹ́sìtì ní alápẹ̀lẹ̀ ìlú àdúgbò ọ̀rọ̀ tí a ń sọ yìí a fẹ́ kí a farabalẹ̀ máa gbọ́ wọn dáadáa tó kí a là mẹ́rin nítorí tó sọ láwùjọ wa lásìkò yìí pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ta ní àǹfààní ẹ̀rọ ayélujára tí ó ní ìtàlẹ̀ nítorí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tí ó jẹ́ android àti tó jẹ́ iphone tó ti wá tọrọ fún tánlé ẹgbẹ́ ní ìlú bá ti fẹ́ kúrò oríṣiríṣi nǹkan ló máa rí ń bẹ àdórí àmọ̀dájú nípa ẹ̀sìn ẹ̀ èèyàn sọnù kò sì fi ju kí kí ló wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run kí ló wà nínú àkọọ́lẹ̀ sínú ànábì sọ́lọ́wọ́ àìwá rẹ̀ lọ́wọ́ ló lè làwá ẹ̀rù ló bèèrè lọ́wọ́ nípa bèèrè máa bẹ́ tí ẹ̀ sáwọn sọ ní kó dà bàbá tó sọ̀rọ̀ ọyẹ lánàá ò pé ni mo ti pé orí wọn pé kódà àwọn àtàlájọ tó wọlé òjò rárá orí alájọ tó wọlé gan kò ṣùgbọ́n gbogbo ní wọ́n sọ àti tí wọ́n ṣe níbàmú sí èyí tó dọ́dọ̀ wọn níbi kíni níbi ìmọ̀ gẹ́gẹ́ bí tẹ́jì náà sọ àti tí wọ́n ṣe yóò máa wà níbàmú sí èyí tó dọ́dọ̀ níbi kíni níbi ìmọ̀ ó ṣe é ṣe kódọ̀ láni ìsìnkí tó rí ìmọ̀ mí lórí ìjọsí wọn kéjẹ tí wọ́n ní àwọn nǹkan ní ìsinmi ìmọ̀ tẹ́lẹ̀ máa tún fi kún ìjọsí lórí ìyànjẹ́ torí pé ìhápọ̀ yẹn pẹ́kẹ̀yàn kí ká gbogbo súnmọ̀ kìí ṣe tó rọrùn àyàfẹ́ tó bá di dòóndì ẹ̀ olóògbé ní ìjókòó ojoojúmọ́ náà lè ṣe yóò máa ṣàlékún ìwọ̀n àti ìjìnlẹ̀ lórí tó bá àdúgbò ọdún tó bá lọ jókòó tó òtún ṣèwádìí sí àkọ́kọ́ ìmọ̀ yóò mọ̀ lọ yìí ẹlẹ́ẹ̀kejì àwọn nǹkan mí fún ti yàtọ̀ sí tó ń wà mẹ́

ẹ̀kọ́ ní ká fi ọkọ́ oko kámọ̀ pàdágéjì bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ ni fún wa láti ọkọ́ oko kámọ̀ pàdágéjì kí lẹ̀ rí ẹ̀ ẹ̀rí ẹ̀ ní pé àkọ́kọ́ tàbíwá àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ tí wọ́n bá rí dọ́lọ̀ sí ẹmọ́ bàdá gẹ́gẹ́ ẹmọ́ kọ̀ọ̀kọ́ lóko mú wá àádà tàbí láti mi dáadáa yóò kí ẹ̀wá ní kò bá mú yọ̀ọ̀dì ẹ̀rú gbọ́n lọ́wọ́ ti ní láwọn kásẹ̀ lókè ìwòlànà bìbí ẹ̀mọ́ kásẹ̀ ọ̀rọ̀

dáadáa oníkálukú ọlọ́pẹ́ ìpínlẹ̀ bàjẹ́ àdéhùn dáadáa lọ́pọ̀ ní bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa èyí bá ń bí ìlú bá mú ṣe ọlọ́run ní wa ọlọ́run nípa lára rẹ̀ ọlọ́run kó sọ wa níbi àtúntọ́ àti àṣìwí èyí náà tọ́lọ́ kó sọ ní ó ní wà ní àṣìkọ́ àpáwọ́ àtẹ̀yìn ọlọ́jà bá ní ìwọ̀jọba jẹ́ bá bá ní ìwọ̀jọba mẹ́ta wà وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واهدنا وأهدنا إلى وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار كل الصلاة No.